الله الحمد لله والصلاة والسلام على رسول الله نتكلم عن الركن الثالث من أركان الإيمان الإيمان بالكتب àníṣe pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba àlekèọ́lá a máa ṣàlàyé lórí erigun ẹlẹ́ẹ̀kẹta nínú ìgbàgbọ́ òun náà ni erigun tó ní òun ṣe pẹ̀lú ìnígbà pẹ̀lú àwọn tíra tọ́lọ́run ọba àlekèọ́lá fi ránṣẹ́ sí ayé. nu'min bi jami' al-kutub al àkọ́kọ́ ni pé mùmìnì a nígbàgbọ́ bí ọlọ́run ọba àlekèọ́lá àwọn tíra kan bẹ tí ó sọ̀kalẹ̀ fún wa láti sánmọ̀ gbogbo àwọn tíra wọ̀nyí láì tí mọ ẹyọ kọ̀ọ̀kan bẹ̀ pé ká máa dá akọrin agbọ́dọ̀ gbà wọ́n bọ́lá papọ̀ nǹkan lọ́n sọ wọn kalẹ̀. wa nu'min bi anna Allah subhanahu wa ta'ala takallam biha haqiqa. a sì gbọ́dọ̀ gbàgbọ́ pé tíra yóò wà lásán tí à ń ka lẹ́ni gẹ́gẹ́ bí alukoran lápẹẹrẹ agbọ́dọ̀ mọ̀ ló sọ àwọn gbogbo tíra yẹn òun ló sọ jáde lọ́rọ̀ kì í ṣe bọ́yá àwọn ànẹ́bì ọlọ́run fi rán ni wọ́n sọ wa anna munazzala la makhluq. a gbọ́dọ̀ gbàgbọ́ kí gbogbo àwọn tíra yẹn pátápátá láì yọ̀ kan lẹ̀ ọlọ́run ọba àlekèlá sọ kalẹ̀ ni wọ́n èsì ẹ̀dá tọ́lọ́run dá. wa anna Allah subhanahu wa ta'ala anzala ma'a kulli rasulin kitab. a sì gbọ́dọ̀ mọ̀ pé gbogbo òjíṣẹ́ kọ̀ọ̀kan tọ́lọ́run rán sáwọn ọjọ́ rẹ̀ òjíṣẹ́ kọ̀ọ̀kan tó bá jẹ́ pé gbé iṣẹ́ ìjíṣẹ́ ọlọ́run dání láti ṣàlàyé fáwọn èèyàn ọlọ́run ọba àlekèlá fi tíra ó fi ránṣẹ́ sí i na'man bi jami'a al-kutub. gbogbo àwọn tírà pátápátá tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ wọ̀nyẹn a gbọ́dọ̀ gbà á gbọ́. wa bima 'allamana Allah subhanahu wa ta'ala min asma'iha. a sì gbọ́dọ̀ tún gbàgbọ́ síwájú lórí ipa fẹ́ gba tírà tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ láti sánmọ̀ gbọ́ àwọn èyí tọ́lọ̀ ń bá sọ fún wa nínú wọn bóyá ó kọ báyìí lélẹ́yìí ń jẹ́ a gbọ́dọ̀ mọ̀ wọ́n ká sì gbà wọ́n gbọ́ pé Ọlọ́run ló sọ wọ́n ló bẹ́ẹ̀. al àkọ́kọ́ tí gbajúmọ̀ tí a mọ̀ kóun náà ni ti wà ń bẹ̀ òun náà ni al Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run ló sọ lóko yẹn. wat-Tawrah. bẹ́ẹ̀ náà ni at-Tawrah tí ń sitì anabi Musa gbọ́dọ̀ mọ eléyìí. wal-Injil. bẹ́ẹ̀ náà ni al-Injil tí ń sitì anabi Isa gbọ́dọ̀ mọ eléyìí. waz-Zabur. bẹ́ẹ̀ náà ni Zabur tí ń sitì Dawuda gbọ́dọ̀ mọ eléyìí. wa suhuf Ibrahim wa Musa alayhim as-salatu was-salam. àti àwọn takàdá tọ́lọ́wọ́n bá alikẹ́ láti òfin ránṣẹ́ sí anabi wa Ibrahim àti anabi Musa kọ́lọ́wọ́n bá alikẹ́ láti ó bá wa sìkẹ́ lórí wọn àti gbogbo anabi yòókù náà ti àti dákọ̀ síwájú. wa nu'min bima warada fiha min gbogbo àwọn nǹkan tí ọlọ́run ọba àlekèlá wa sọ̀kalẹ̀ nínú àwọn tírà wọn yìí a gbọ́dọ̀ gbà á gbọ́ yálà ẹ̀ tí ń fún wa nípa ìró nípa àwọn nǹkan kan ni àbí àwọn nǹkan tí ń jẹ́ bí ọ̀rọ̀ òfin ọlọ́run àbáṣẹ rẹ̀. wa anna quran nasikh li hadhihi al-kutub. èyí tó wá tóbi jùlọ tá a gbọ́dọ̀ mọ̀ nínú gbogbo àwọn tírà yìí a gbọ́dọ̀ mọ̀ àmọ̀dájọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí pé al-Qur'an